Hi everyone, welcome to my channel. adúpẹ́ lọ́wọ́ Elédùmarè Elédùmarè ọba àjọkẹ́ ayé Èdùmarè ọba àṣàkẹ́ ọ̀run ọ̀gẹ́gẹ́ ọba tí gbáyé gún òkìtìbìrì ọba tí pẹ́jọ́ kúdọ̀ ọba àwọn ọba àlà funfun adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó ṣẹ̀dá wa tó dá Ọ̀rúnmìlà fún olùtọ́sọ́nà fún wa fún Elédùmarè láti máa ṣòbí fún Elédùmarè pé n tó fẹ́ tó fẹ́ ni ẹ má bà tènìyàn jẹ́. Ifá tó tó fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣí tí yóò dáa kó jẹ́ pé à ń gbọ́ ti Ifá ẹ̀ tí máa ń gbọ́ ti Ifá Ifá máa gbọ́ tiẹ̀ èèyàn tí ò gbọ́ ti Ifá ìkín máa jù ú lẹ̀ ni ẹni ọgbọ́n tinú mọ́lẹ̀ níjà yé pẹ́ torí nínú àwọn kọrinkọrin ẹ rí i pé mo ní kọrin mùsùlùmí gbà kan tí ẹ mọ̀ wípé mo ṣìnà lọ ni kí Ẹlẹ́dùmarè tó fi mí sí inú ìlànà baba ńlá wa tó jẹ́ pé nínú olórin ìlànà baba ńlá wa náà ni mo wà báyìí tó tó ní bá kámi lára níjọ́ mi tí wọ́n bá bẹ̀rẹ̀ orin agogo tí wọ́n bẹ̀rẹ̀ sí lù máa ní mo fi wájú jọ ní gbàgbọ́ ẹ̀yìn mi jó ní mọ̀lẹ́ àá ìdúró jọ ṣe ràáfù ó jọ ṣe ràáfù enífà ni mí enífà ni mí ìdúró jọ ṣe ràáfù ó jọ ṣe ràáfù enífà ni mí èmi ìràwọ̀ àgbàrá gbìjì bí ọba bòmí ní èṣù ọjà bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ bàbá fágbénúṣọlá mo fi wájú jẹ nígbàgbọ́ o ẹ̀yìn mi jó ní mọ̀lẹ́ àá ìdúró jọ ṣe ràáfù ó jọ ṣe ràáfù enífà ni mí gẹ́gẹ́ bí ìlànà ní àbẹ̀wò ẹ jẹ́ kí ká mọ̀ nítẹ̀lọ́rùn kí ẹ̀yin babalá wa ẹ̀yin ọmọ awo tí ń bọ̀ lẹ́yìn ẹ máa nítẹ̀ lọ́rùn ẹ máa kọ́ ẹ̀kọ́ dé ojú àmì à ń fagídí wówó à ń fipá wo lọ́n lọ́n ó jìnnà bí Elédùmarè bá dá olúkálùkù mọ́ ẹni kó mójúlé lórí níbi ìlànà fa tí màá fi ṣe àkàwé fún wa bẹ́ẹ̀ ni káṣí má máa rò wípé alẹ́ yẹn ẹnìkan jẹgbé tẹ́wọ̀n bá yẹn yẹn jẹgbé ó fi pamọ́ ń bọ̀ wá tún ká ntógun tógun tógun tógun tó ṣu ń bọ̀ wá ká Ọ̀rúnmìlà lóde ègún làkàṣà ifá mo lóde ègún lòkoṣo ifá ló ń pọ́ pọ̀ ń pọ̀ kùkù pọ̀ òun fi gbọ́ mi kù níyàwó ìgèrè ṣe tán lówó gbọ́ mi kù lọ́hùn Ọ̀rúnmìlà ní òní ṣàn fún gèrè bẹ́ẹ̀ ni òní ṣàn fọ́ mi kù Ọ̀rúnmìlà lóde ègún làkàṣà ifá mo lóde ègún lòkoṣo ifá ló ń pọ́ pọ̀ ń pọ̀ kùkù pọ̀ òun fi gbọ́ mi ẹja níyàwó ẹ̀bì ìgèrè ṣe tán lówó gbọ́ mẹja lọ́wọ́ òun Ọ̀rúnmìlà lóde gúnra kàṣà ìfáwọn lóde gúnra kòṣó ló ń pọ́ pọ́npọ́ kò ń gbọ́mọ eku níyàwó ìrìn ṣetán ẹ̀bìtì ṣetán ló gbọ́mọ eku lọ́hùn Ọ̀rúnmìlà ní oníṣàn fún fẹ́bìtì bẹ́ẹ̀ ní oníṣàn fọ́mọ eku Ọ̀rúnmìlà lóde gúnra kàṣà ìfáwọn lóde gúnra kòṣó ló ń pọ́ pọ́npọ́ kò pọ̀ ó fi gbọ́mọ ẹja níyàwó ìgèrè ṣetán ló gbọ́mọ ẹja lọ́wọ́ bẹ́ẹ̀ ni òní tiẹ̀ fọ́mọ ẹja ọ̀rúnlà lóde gúnra kàṣà ìfọ̀mọ̀ lóde gúnra koṣo olóńgbò ó ń pọ̀ ó ń pọ̀ kùkù pọ̀ ó fi gbọ́mọ ẹyẹ ẹ̀ níyàwó àṣeṣetán olówó gbọmọ ẹyẹ ọlọ́run ọ̀rúnlà ní oníṣẹ́ àfàtẹ́ bẹ́ẹ̀ ni oníṣẹ́ àfọ́mọ ẹyẹ ọ̀rúnlà lóde gúnra kàṣà ìfọ́mọ lóde gúnra okoṣo olóhùn pọ́kùnkùn pọ̀ ó fi gbọmọ ẹran níyàwó ọ̀pẹ̀ tíṣe tán olówó gbọmọ ẹran ọlọ́run ọ̀rúnlà ní oníṣẹ́ àfọ́pẹ̀ tì bẹ́ẹ̀ ni oníṣẹ́ àfọ́mọ ẹran ọ̀nlá ló tún lóde gúnra kàṣà èmi náà lóde gúnra koṣo ó lọ́n pọ́pọ́ ń pọ̀ kùkù pọ̀ òun fi gbọ́bùn tun níyàwó ọ̀gbẹ̀rì ṣe tán lòun gbọ́bùn tun lọ́hùn ọ̀mìlà ní oníṣàn fọ́gbẹ̀rì bẹ́ẹ̀ ni oníṣàn fọ́bùn tun òkúta eléjùrù fẹ́fẹ́ olóògbò ni ó mọ̀ mu èèyàn tó fa olóyọ̀ gbé kúrè lé ní òkúta eléjùrù fẹ́fẹ́ o olóògbò ni ó mọ̀ mu olóògbò ni ó mọ̀ mu ọ̀nà ìfàwọ̀ lọ́yà ó gbé kúrè lé o èyí fi fún wa ní ìlànà wípé kọ́ńkàlùkọ́ máa níta lọ́ọ̀ fún gbèsè ayé ara rẹ̀ bí a bá yàn ọ jẹ níwọ̀tọ̀ ọjẹ́ babaláwo yóò gbọ́n àgbà wípé ifá mọ ibi tí ń bá ìrìn àjò rẹ̀ lọ mọ̀ pé ọ́ fi ara rẹ̀ kọ ìyá ara rẹ ọ̀ọ́ṣà fáṣíyàn tàbí ọ̀ṣà àgùn aburú ṣíyàn àìṣe ilé ayé ní gbémi tíwílẹ̀ kan yóò padà mọ́ jẹ́ fún ẹni tọ̀hún èyí ò ní àbẹ̀hún ká wá múra sí ifá ká máa kọ́ fún àwa tá a jẹ́ ọmọ awo ifá ṣe pàtàkì ní kíkọ́ ká máa kọ́ ìmọ̀ bẹ́ẹ̀ ò bá kọ́ ìmọ̀ yóò yọ ọ́ lẹ̀lẹ̀ fún bẹ́ẹ̀ ò bá kọ́ ìmọ̀ yóò máa ṣe àṣìṣe ìmọ̀ṣàgbọ̀n gbogbo ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ bá lè wò gbọ́ngbọ́ngbọ́ngbọ́n tó bí ò bá fi ìmọ̀ kún kò nítumọ̀ eh, bẹ́ẹ̀ ni ìbáṣepé ti fa làbá ń gbọ́ àbápẹ́pẹ́ dáwọ́ ẹja rọjò ẹja máa kọ́fà ẹja gbìyànjú ẹja sì máa ṣọ̀pẹ́ kálẹ̀jì fanláńlé lè lẹ́gùnmọ̀jọ mo lówó ẹyọ ògbè yọnu ni ó bí mo ṣe ń kì lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń gbọ́ yìí ẹja rọjò ẹja máa kọ́fà ògbè lọ́wọ́ ọ̀tún ògúndá lọ́wọ́ òsì ẹja rọjò ẹja máa kọ́fà ẹja gbìyànjú ẹja sì máa ṣọ̀pẹ́ kálẹ̀jì fanláńlá lè lẹ́gùnmọ̀jọ mo lówó ẹyọ orí ni bẹ́ bọ ìpínni àbáṣìyàn Ọ̀rúnmìlà ló di pẹ́mi ajere dẹ́bù ifá ifá mo ló bu sí ilé alára ifá mo níbo ló bu sí wọn ló bu sí ilé alára èsì ọmọ abúnirin kan jùdọ́gbọ̀n agogo alárálàlàlà ó dá tiẹ̀ ó yọká òyà kóró ó kọ́lé aláruru ó ní ọ̀tá ẹlẹ́gbẹ̀jẹ̀ aya ó bí ọ̀rìn lẹ́gbẹ̀jọ ọmọ ọ̀run làjẹ́ ńlá làlà <clears throat> kí ìyọká òyà kóró kí n kọ́lé aláruru kí n ọ̀tá ẹlẹ́gbẹ̀jẹ̀ aya kí n bí ọ̀rìn lẹ́gbẹ̀jọ ọmọ ẹja arọ́jọ ẹja máa kọ́fà ẹja gbìyànjú ẹja sì máa ṣọ̀pẹ̀ kálẹ̀jì fa ńláńlá lè lẹ́gbùmọ̀jọ ọmọ olówó ẹyọ orí ni ń bẹ́ bọ ìpínlẹ̀ àbáṣìyàn ọ̀rùnmìlà ló di pẹ̀ ẹ̀mí ajẹ́rẹ́dẹ́bù ifá ifá mo níbo ló bú sí olóbùsílẹ̀ ajérò ọmọ ọ̀kan orí ọ̀tà ajérò náà dá tiẹ̀ ó làlàlà ó yọ ká òyà kóró ó kọ́lé aláwùrú ó ní ọ̀tá ẹlẹ́gbẹ̀jẹ̀ aya ó bí ọ̀rìnlélẹ́gbẹ̀jọ ọmọ ọ̀nlàjẹ́ ńlàlàlà kí n yọ ká òyà kóró kí n kọ́lé aláwùrú kí n ní ọ̀tá ẹlẹ́gbẹ̀jẹ̀ aya kí n bí ọ̀rìnlẹ́gbẹ̀jọ ọmọ ẹja arọjẹ ẹja máa kọfà ẹja gbìyànjẹ ẹja sì máa ṣọpẹ kálẹ̀jì fà ńláńlá lè lẹ́gùnmọ̀jọ mo lówó ẹyọ orí ni ń bẹ́ bọ ìpínni àbáṣìyàn ọ̀run làdódì pẹ́ẹ́mì ajẹ́dẹ́bù ifá ifá mu níbo ló buṣí olúbuṣí lé ọwọ́ àràǹgún ó yọ ká òyà kóró ó kọ́lé aláruru ó ní ọ̀tà ẹlẹ́gbẹ̀jẹ̀ aya ó bí ẹ̀ńlẹ́gbẹ̀jọ ọmọ ọ̀nà àjẹ́ ńlá làlà kí n yọ ká òyà kóró kí n kọ́lé aláruru kí n ọ̀tà ẹlẹ́gbẹ̀jẹ̀ aya kí n bí ẹ̀ńlẹ́gbẹ̀jọ ọmọ ẹja rọ́jò ẹja mọ́ kọ́fà ẹ̀bá já gbìyànjú ẹja sì mọ́ sọ̀pẹ́ kárẹ̀jì fà ńláńlá lè lẹ́gùnmọ̀jọ ọmọ olówó ẹ̀yọ orí ni ń bẹ́ bọ ìpínlẹ̀ abasi yan ọ̀rùnmìlà lódì pẹ́ mi àjèrè dẹ́bu ifá ifá mu níbo ló bu sí lè mí ìràwọ̀ àgbà ifá dáre ọba àṣìṣilẹ̀ sílẹ̀ yorùbá akágúnkò ngan pa á ọ̀rúnmìlà jẹ́ ńlá làlà kí n yọ ká ń ya kóró kí n kọ́dé aláruru kí n lọ́ta ẹlẹ́gbẹ̀jẹ̀ aya kí n bí ọ̀rìndínlẹ́gbẹ̀jọ ọmọ ọ̀rúnmìlà kọ́ ọmọ mọ̀ jẹ́ ń jìyà ifá ọmọ jẹ́ yà ó jẹ ọmọ eku jìyà lójú eku tèmi dọ́ọ̀rẹ́ ẹ̀là mọ̀mọ̀ jẹ́ ń jìyà ọmọ ẹja jìyà lójú ẹja tèmi dọ́ọ̀rẹ́ ẹ̀là mọ̀mọ̀ jẹ́ ń jìyà ọmọ ẹyẹ jìyà lójú ẹyẹ tèmi dọ́ọ̀rẹ́ ẹ̀là mọ̀mọ̀ jẹ́ ń jìyà ọmọ ẹran jìyà lójú ẹran tèmi dọ́ọ̀rẹ́ ẹ̀là mọ̀mọ̀ jẹ́ ń jìyà ọmọ ẹni jìyà lójú ẹni tèmi dọ́ọ̀rẹ́ ẹ̀là mọ̀mọ̀ jẹ́ ń jẹ́ tèmi dọ́ọ̀rẹ́ tèmi dọ́ọ̀rẹ́ ẹ̀là mọ̀mọ̀ jẹ́ ń jìyà tèmi dọ́ọ̀rẹ́ ọmọ eku ìjìyà lójú eku tèmi dọ́ọ̀rẹ́ ẹ̀là mọ̀mọ̀ jẹ́ ń jìyà tèmi dọ́ọ̀rẹ́ ọmọ ẹja ìjìyà lójú ẹja tèmi dọ́ọ̀rẹ́ ẹ̀là mọ̀mọ̀ jẹ́ ń jìyà tèmi tèmi dọ́ọ̀rẹ́ ọmọ ẹran ìjìyà lójú ẹran tèmi dọ́ọ̀rẹ́ làmọ́mọ́ jẹ́ ń jìyà tèmi dọ́ọ̀rẹ́ ọmọ ẹni ìjìyà lójú ẹni tèmi dọ́ọ̀rẹ́ làmọ́mọ́ jẹ́ ń jìyà tèmi ìyà ò ní jẹyìn o ẹ̀ ní jìyà o lẹ́dùnmọ́dé wọlá tí náà tèmi náà ò ní ṣòro ṣe ẹ̀ làbọ́rú ẹ̀ làbọ́yè ẹ̀ làbọ́ ṣiṣẹ́ ẹ̀ tí máa ń gbọ́ ti fá ìfá máa gbọ́ tiẹ̀ èèyàn tí ò gbọ́ ti fá ìkín máa jù ú lẹ̀ ni ẹni ọgbọ́n tinú mọ́lẹ̀ níjà yé pẹ́ torí nínú àwọn kọrinkọrin ẹ rí i pé mo ní kọrin mùsùlùmí gbà kan tí ẹ mọ̀ wípé mo ṣìnà lọ ni kí Ẹlẹ́dùmarè tó fi mí sí inú ìlànà baba ńlá wa tó jẹ́ pé nínú.